e do sí adé lálẹ́ nù. mo ní mo ní kó wo yàrá wa. wo yàrá wo. àbí tiẹ̀ di ni. ẹ etí mi di ni. tó ya fún ọwọ́ lè yàrá. o tún bẹ̀ lálẹ́ yà mí. ọmọ bẹ̀rẹ̀. o ṣe fẹ́ yàrá ìgbọ̀nà báyìí. Eh, mo ní kọ́ wọlé ti pọ̀jù kí ló dé mi wọlé. mo ní kọ́ wọlé. kí wọlé kí wọlé wá sí bo. tòun bá ń kun. mo ní kọ́ wọlé lọ́wọ́ wa. wọlé mi wọlé. ọ̀dà bí í ṣe gbígbé. gbé ni. ní alẹ́. ni. mo wá jẹ́ mo wá jẹ́ bèbí ló fi. ta ni o. àwa ni ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. Mr. Kọ́ládé ah, kí ló dé tí ò sí láburú. a ah, kò sí ọ̀nà. ariwo yín ló jí mi nísìnyí. a ah, kò sí ọ̀nà kò sí ọ̀nà. bẹ́ẹ̀ni. kí ni ìsanwó olú. bẹ́ẹ̀ni màá máa rí làárọ̀ la. ẹ ní ò sí láburú. bẹ́ẹ̀ni màá rí làárọ̀ la màá rí làárọ̀ la. ẹni kò sí yọnu obì mi. wọ́n ní òsì wọ́n ní ìṣẹ̀lẹ̀. wọ́n ní òsì yọnu náà ni. ọ̀dà bọ́ba wa rí bẹ́ẹ̀ àtẹ ẹ̀kọ́ tẹ́ ṣàlàyé tí ń ṣẹlẹ̀ a jẹ́ pé ẹ pé àwọn èèyàn kan wọ́n tó ń sùn bíi ti bíi tèmi náà ẹ má fi ariwo yín ẹ má fi jí wọn ṣe ti gbọ́ ẹ ṣe sùúrù o baba mr kọ́ládé ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù o ẹ ṣeun ó dàárọ̀ nù. ẹ ṣe ń jàre ẹ ṣeun ó dàárọ̀ ó dàárọ̀ nù. ẹ ṣe pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́ o wọ́n sọ wọ́n òru ẹ ṣe pẹ̀lẹ́ o. Ah, ah. wàhálà babasade ti wá pọ̀ jù báyìí lórí ìbálòpọ̀ yìí náà ni ẹ dákun sí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ kò ti tọ́ fún ìbálòpọ̀ nígbà tí èpo bọ́yà ń wóyún. èmi gbọ́n mọ pé tọ̀ tá a bá fẹ́ bímọ ká súnmọ́ra wa bóyá báyìí ti lókè kálukọ́ ta kété sẹ́ra ká máa wọra wa tí wọn ò rí bẹ́ẹ̀ àfi ká máa gbọ́n mú lójoojúmọ́ pé ah mi ò lè fara mọ́ yín o èdè ẹ̀ lè fara mọ́ rárá gbogbo tó a fẹ́ sí báyìí mo oh my daughter mommy. ẹ ti ṣe tán. jẹ́ ká all right wo má gbàgbé àwọn nǹkan tí mò ń bá ẹ sọ so ti gbọ́ bye bye. Adesade, ẹ ti múra bíṣẹ́. Ben, ṣé o sí ọ̀nà? Kò sí ọ̀nà. mo lè sọ fún yín pé àlóúnjẹ kankan lé kò sì sọ de lẹ́wọ́ oúnjẹ àwọn ọmọ kẹwọn gbàgbé kẹfílẹ̀ tó jáde. wo jẹ́ kí n sọ fún ọ láti òní yìí lọ èmi ní owó oúnjẹ ní o owó àná lónìí láti òní lọ kò sí kọ́bọ̀ mọ́ níwọ̀n ìgbà tó o bá ti kọ̀ láti gbọ́n tí mò ń bá ọ sọ. ẹ wo láti sáde ẹ má gbé yẹn wá o ẹ lè fi ẹsẹ̀ ká máa fi pa wá náà ó ti yẹ yín kẹ́jẹ́ kó yé yín dáadáa kò sí tó jọ kò sí tó jọ o. jẹ́ ń sọ fún ọ. ẹ ẹ ṣàfihàn oúnjẹ àwọn ọmọ kalẹ̀. Ah, sórí àtàwọn ọmọ gan sí kọ́bọ̀. èmi ṣe tán mò ń lọ bí sẹ́ni yẹn bọ́ bá ṣe pé ọlọ́rọ̀ gbọ́ tó ń tọ́ ọgbẹ́ mi lé tó fi ń ṣàìgbọràn sí mi lólé lọ́ọ́ máa fi bọ́ wọn tó o bá ti yí padà èmi náà máa yí padà láì yí padà àjọ tẹ̀sí nù. ẹ ẹ kájọ filẹ̀. Ah, èmi pẹ̀lú ẹ̀ ó dáa ó dàbọ̀. Mommy. Mommy. Mommy o. Yes, daddy ẹjọ ẹ bá mi mú táì mi. ìbòlẹ̀ ń lọ tẹ́rù dédé tẹ̀. ìṣòro ọlọ́sẹ̀ kan tí mo sọ fún yín pé wọ́n pè mí sí ní last week òní ló máa bẹ̀rẹ̀ tí mo ní kí n tètè máa lọ kí. kílẹ̀ tó ṣubú bọ̀. ẹ̀mọ̀ tún gbà mí ṣé n tẹ́ ẹ̀ sọ fún mi báyìí pé àwa nìkan látún sunú ilé lálẹ́ yìí. bọ́mọ á ti jọ sọ̀nà. nǹkan mi wà náà ọ̀rọ̀ yẹn ni ẹ fa mọ̀sùn lé ni wọ́n ní kẹ́ mọ̀sùn lé tì yẹn ni ṣé bá a ti jọ sọ mo ní problem náà. kí la jọ ń sọ náà wá sọ pé kẹ́ ẹ lé lónìí. bàbá ìyá dákun kí ni ìṣe yín mo fọlọ́ bàbẹ̀ yín kí ló ń ṣẹlẹ̀ sí yín. síbẹ̀ wọ́n rẹ́sẹ̀ ọlọ́run tó kù ṣeéṣe táwọn ò ráyè fún nulẹ̀ tí lélẹ̀ tán fi nulẹ̀ wọn sílẹ̀. ọmọkùnrin yìí. ẹ má jẹ́ kí sùn ya yín lò. ẹ fèsù lẹ̀ sáyé tiẹ̀ ẹ já san tó kan tiwa ẹ fèsù kalẹ̀ sí ti tiẹ̀ àfojúwí afẹnusọ ẹlẹ́gbọ́ ìránṣẹ́ ṣó o fẹ́ mọ̀ dí sí ọlọ́run lọ́wọ́ ni báyìí. ó di ọjọ́ wo gan tá a ti jọ gbara wa nímọ̀ràn nínú ilé yìí tàbí ìgbà wo gan la jọ jókòó ní ìjókòó lọ́kọláya tá a jọ sọ̀rọ̀ twenty four seven ti yín ìṣọ́ òru ní ìṣọ́ ọ̀sán bẹ́ẹ̀ tí lórí òkè lẹ́nu ọ̀pẹ̀ tẹ́lẹ̀ ẹ fa mọ́sùn lẹ́nu wọ́n ní ká ẹ mọ́dún onílù lẹ́nu ìṣẹ́jú kan ni ẹ ní gbélé lọ́sàn ẹ ní fìdí mọ́lé lóru bẹ́ẹ̀ tí mo lọ káàkiri náà lélẹ́yìí bí ìpín nǹkan mi wà ní ọ̀rọ̀ yín mo fẹ́ kẹ́yìn kankan tiẹ̀ o ó di ẹ̀ mélòó tẹ̀sùn nínú ilé lọ́dún yìí gbogbo ọjọ́ ayé yín sóòrùn lẹ fi ń lọ ẹ wá gbọ́ o pé ẹ lọ ìsóòrùn kan nínú ilé lónìí kọjọ́ ìsóòrùn yẹn ní lọ. ẹ wo ẹ má díṣẹ́ olúwa lọ́wọ́ èmi ń lọ nìyẹn o. tẹ́ ẹ bá sì fi agídí lọ láì tẹ́mi lọ́rùn nínú ilé yìí ọwọ́ ọlọ́run ní bá yín lọ fóònù tẹ́ ẹ lọ yẹn bẹ́ẹ̀ ti lọ bẹ́ẹ̀ náà lẹ́ bọ̀. Jesus. ìyẹn nìkan kọ́ bẹ́ẹ̀ ti ń gba yìí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ń dẹ́ tẹ́ ń rí ọwọ́ ọlọ́run àbùkù olóròǹbó lẹ́ bá bọ̀ ń bẹ̀ ẹ̀yin ẹ lọ́wọ́. ẹ̀wọ́n lẹ́ni kì í sọ fún péyàwó mi lóṣù tó wọlé o iná ńlá lẹ́yìn o lábẹ́ aṣọ o báwo ni mo ṣe pa ọlọ́run mi o kí ni mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí Elédùmarè kí ni mo fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí ẹ̀wọ́n wọn tó dé bá mi. akọ́lájú. bàbá yín tí mò ń retí fẹ́ dé ṣẹgbọn aya mi um, bàbá ọkọ rẹ tí mò ń retí ó fẹ́ dé tó bá dé a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa. ẹ ṣeun. Oh. ẹ ǹlẹ́ bàbá o. ìsọ̀ lọ́ọ̀dún. ẹ pẹ̀lẹ́ ọmọ ọlọ́bà mọ̀jọ ọmọ abẹ́sẹjọ́ kan ọkàrè jàre èmi mo ránṣẹ́ sí ọ ọmọ mọ́kàlẹ̀ ọkàrè mọ̀mọ́ ká. ọ̀nà jáde ẹ̀. kò sí. ilẹ̀ ọ̀kàrẹ̀. ẹ ṣeun. pẹ̀lẹ́ bó ni ilé wa ń kọ́. pẹ̀lẹ́ kọ́ládé. ẹ ṣeun ládé. aya mi ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lú mẹ́ta sà. ẹ ṣeun. wọ́n ní bíjì ọ̀bá pẹ́ ni àìpẹ́sẹ́. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ àwọn ọmọdé yìí ni mo ní ká jọ wò. torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní bí ọba nídìí obìnrin ìjẹkùn mọ́lú. ọmọdébìnrin ló kọ̀wé sí mi níjẹta ó ní akọ́ládé ó ń fìyà jẹun àtàwọn ọmọ òun nínú ilé ìdí nìyí ọwọ́ tá a bá dẹ̀ fi má dẹ̀ àgbẹ̀rọ̀ fi méjò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni tá a bá fi mú ejò bẹ́ẹ̀ nǹkan bàjẹ́. bẹ́ẹ̀ni èdè tí mo fi ránṣẹ́ sí ọ ni. Hmm, akọ́ládé àgbọn kan báyìí ṣe ọ rí báwo la ṣe á jẹ́. ẹ ṣeun bàbá ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ṣe rí ìyàwó mi tẹ́ ń wí olórí aláìgbọràn mo sì ṣe ń wòye mo rí i pé kò ṣe tán àti yí padà bíi ti wulẹ̀ kọ́ mọ́. Akọ́ládé irú ẹ̀ṣẹ̀ wo gan lọmọdé bíbẹ̀rẹ̀ yìí sí ọ gan tó fi sọ pé aláìgbọràn ọmọ ni torójú tí mò ń wò yìí ó pọ̀ jọjọ ọmọ aláìgbọràn. yóò dà fún yín bàbá yín tí n bá ti fún un gan tí mẹjá aláìgbọràn ẹ bá ń bí léèrè. ẹnu ẹ mọ o tó bẹ̀rẹ̀ nu aláìlẹ́kọ̀ọ́ ọmọ ah. ọ̀lẹ́wà wọn lójú ọlọ́pàá ojú a máa ṣẹwà nùkú láàrin yẹn má bú mi o ìtí ah. ẹbí ọgán ni kò dá wọn lóhùn. ọ wàá fọwọ́ gún mi mú ah. aláìlẹ́kọ̀ọ́. akọ́ládé. bàbá ẹ̀dá kan bínú jàre. Ah, àrífín yìí pọ̀ àdégbò fọ̀hún ó mú kí ẹyọ kókó ṣùṣì ní lórí ṣé é ṣojú ẹ̀gbọ́n mi lẹ́tùn máa tàùn síra yín. irú ẹ̀ṣẹ̀ wo gan lọmọdé yìí sí ọ tó fi wá di pé ó dá láì gbọràn ọmọ kí ni ìdí ìjà yín gangan gangan èrè ìdí ìjà yín gangan ẹ jẹ́ ká mọ̀ kò kọ sínú ìwé tó kọ sí yín ni. kò kọ sínú ìwé o. kò kọ. bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ mo ti ń sọ aláìgbọràn nìyàwó mi tó bá dojú mọ́ mo ti máa ń kìlọ̀ fún tipẹ́ kó yéé máa sílẹ̀kùnlẹ̀ tó bá ti wá sílẹ̀kùnlẹ̀ àwọn ẹ̀fọn wa rọ́ wọlé débi wípé ẹ̀fọn ó sì jẹ wá látàlédìlẹ̀ mọ́ hmm, hmm. bàbá hmm. àìmọye owó mo ti ní lórí àwọn ọmọ nítorí àìsàn àbà tí èèfọ̀ ń fà so nítorí náà mo sì kìlọ̀ fún títí kò gbọ́ ìdí rèé tí ò fi sálàáfíà náà lé wa torí mi ò lè máa bá a lọ bẹ́ẹ̀. nítorí ẹ̀fọn ló ṣe wá sojúṣe rẹ mọ́ nínú ilé ẹ̀gbọ́n mi. bàbá yìí ò sì bẹ̀rù ọlọ́run ó sì bẹ̀rù ọlọ́run kò yẹ parọ́. ṣé o tó bẹ̀rẹ̀ àná ah! aláìlẹ́kọ̀ọ́ ara rẹ. akọ́ládé. bàbá ṣé ọ̀rọ̀ míì tó ń bẹ nínú rẹ tó o tí ì já mọ̀ ni mo fẹ́ kó o sọ tó bá tún bẹ nínú rẹ báyìí o. yóò dáa fún yín bàbá yín tó bá tún kù nù wọn gan-an tó ń bí wọn nú ẹ jẹ́ wọn sọ wájú yín nìsín. ń gbọ́ àkọládé kí ló tún kù nú ọ̀rọ̀ yìí gan torí ọ̀rọ̀ ẹ̀fọn tí kì í ṣẹ̀fọn yìí. ẹ sá kìlọ̀ fún ẹ kìlọ̀ fún kó sọ́ra rẹ ni síyàn kan mímọ ẹ kìlọ̀ fún kó sọ́ra rẹ ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ yìí péjì lóko tọmọ ọmọ rán bàbá rẹ̀ ní sí àfojúdi. akọ́ládé sóòrẹ́ méjèèjì yìí mo fẹ́ kẹ́ ẹ lọ pe àjọ tó nírònú tẹ́ ẹ bá padà dé ibùgbé yín kẹ́ ẹ sì yanjú gbogbo ọ̀rọ̀ tó ń bẹ láàrin ara yín torí ọ̀rọ̀ ẹ̀fọn mi ò rò pọ́ yẹ kó dá wàhálà tó tó bá ìkàlẹ̀ láàrin ara yín wo ìyàwó mi yóò dára fún ọ ọlọ́ọ̀dá àwọn ọmọ rẹ sí ó pẹ́nu lé wa yìí ikú ò ní mú ọ lọ ní ìsìn. mo fẹ́ kó o máa tẹríba fọ́kọ rẹ gẹ́gẹ́ bí bíbélì tá à ń kà bó ti fi kọ́ wa ìwọ arákùnrin náà ìwọ kọ́ládé akọ ọlọ́run máa sojúṣe ẹ dáadáa nínú ilé bó ti yẹ kó o sojúṣe rẹ ẹ wàá lọ ní ìgbọ́dọ̀ tó gbọ́jà yín mọ́ o kẹ́ ẹ lọ jòkó kẹ́ ẹ tó ròyìn pa kọ́ sì ti wẹ́ lọ báwọn kí n má kankan mọ́ láàrin ẹ̀yìn méjèèjì yóò dá fún yín o. ẹ bàbá ẹ ṣeun dúpẹ́. sátani gbọ́ ọ̀gbọ́n ní ìgbàlá bẹ́ẹ̀ gbọ́n tí mo sọ fún yín o ẹ̀gbọ́n ayé o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò bá fúnra wọn máa yìí ìdùnmọ̀rì yìí ó má gbà fún sátani yìí. ẹ jọ̀wọ́ ẹ má bínú sí mi pé mi ò lè dúró dè yín ohun tó ṣẹlẹ̀ ni pé olúwa darí mi láti lọ fún àdúrà ọlọ́sẹ̀ kan lórí òkè aláṣepé nítorí náà ẹ bá mi tọ́jú ọmọ mi mo ti fi owó tí ẹ ó ná títí n ó fi dé sílẹ̀ fún yín. mo fẹ́ ṣe léyìí dàbà yìí tí bí màá ti máa wò tí ọmọkùnrin yóò sọ mí di àpẹẹrẹ àjàṣe kalẹ̀ sínú ilé lélẹ́yìí kò sí àyè ká gbàmọ̀ràn fúnra wa ọmọkùnrin tún ti gbàgbé mú ìlọ èní ìsọ òru orí òkè ọ̀la ti pẹ̀ tẹ́lẹ̀ kò sí àyè ìfarakínra ẹni nínú ilé òtítọ́ kò fowó jẹ èmi àtọmọ rẹ̀ níyà bẹ́ẹ̀ ló ń jẹ òun wa nínú ilé ó ń ṣètọ́jú wa ẹ dákun ijó yìí ò ṣe é ròóta lóòótọ́ ṣùgbọ́n tí ò bá ṣe é ròóta ó mọ̀ yẹ ká láti ṣe mímọ̀ àti ṣe ara rẹ̀ ó yẹ kémi náà wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí asára àwọn aránṣẹ́ ọlọ́run tó kù náà tí wọ́n sì ń ṣe ojúṣe wọn pẹ̀lú ìyàwó wọn nínú ilé tí tèmi ò mọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run kó tó wá di pọ́mọkùnrin yóò sọ mí di nǹkan tó fẹ́ sọ mí dà èmi náà wá màá wá wọ̀rọ̀kọ̀ màá fi ṣàdá o ti kọ́ mi ní nǹkan tẹ́mi náà ó ṣe èmi náà ó gbé gbèsè èmi náà ó jẹ́ kí wọ́n wí pé orí tèmi náà pé kìí ṣe pé ti àgbọ̀ ni mo fi ń jòkó sínú ilé fún wọn láti ìgbà yìí ó ń ṣe tiẹ̀ èmi náà ṣe tèmi. alájọ ni o. tí wọ́n ń dájọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n ń dájọ́. ṣé wọn wá fowó lẹ̀ ni. mú káàdì wá àbí wọn ò fowó lẹ̀ ni. wọ́n ní wọn ò fowó lẹ̀ ni. kọ́ bá ń kí wọn o ẹ ta o. mo máa gbọ́ wípé. inú ilé ọlọ́run láyọ̀ wà kí wá lóde tí irú eléyìí wá ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ọlọ́run tó ń bẹ lókè. ìyá alájọ ìyá Ṣadé ẹkùjọ mẹ́ta Ṣadé ń wá ẹni à ń wá lọ ọ̀nà làákò ilé yín gan-an ni mo ní mò ń bọ̀ mo ti sọ wípé mo fẹ́ rí yín. bẹ́ẹ̀ ni iṣẹ́ àjọ yìí náà ni ò jẹ́ ráyè. Mm, ọ̀dà àbábáyá kẹ́ kúkú wá wọlé ká sọ tá a sọ níbí báyìí náà. níbo lójú rẹ wà níbo ni wọ́n ti rí ọ. yálà jọ. ìyá Ṣadé níwọ̀n ìgbà tí mo ti kúkú pàdé yín nísìnyí tẹ́yìn sì ń bá ara sí oúnjẹ òjò tiyín lọ ni kí n kúkú bá yín sọ̀rọ̀ yín ní ìsìn kí kúkú jẹ́ pé ẹnìkan kan wà ní mọ́tò mi pẹ̀lú yín náà lájọ wà níbí báyìí lóòótọ́ wọn ní ọ̀rọ̀ ilé àìsàn ta ṣùgbọ́n ọ̀rọ̀ eléyìí ò tó ń gba kíní ẹjẹ́ kúkú sọ fún yín ní ìsìn ọ̀rọ̀ bàbá ni mo fẹ́ sọ fún yín. bàbá wo tó nù. ọkọ mi. Ah, bàbá Sadé ah, èèyàn dáadáa hmm. ṣé kò sáà sí ọ̀nà. Ah, ìyá aláìjọ ní ti ìṣẹ̀lẹ̀ náà lé wa ní ìsìn ó kọjá tí mo lè fẹ́ nù mí sọ. bíi ti báwo ọ̀rọ̀ balọ̀pọ̀ ni o ah. gbogbo orin ọkọ mi lójoojúmọ́ ó yá ó yá ó yá ni ah, tọ́gbẹ́ ah. ẹ̀ wá lọ sọ pé rárá báyìí wàhálà dé ilé wa gbóná bí ajere ẹ wo lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí hmm. kò ránjẹ sílé mọ́ hmm. kò fowó ọbẹ̀ lẹ̀ kódà owó oúnjẹ àwọn ọmọ kò filẹ̀ fún wa mọ́ hmm. níbi tó le dé. ó ga o. ọ̀rọ̀ yìí sì ni àwọn fámìlì wọn ti bá wa sọ wọn rí sọ. So torí ti ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kò sẹ́ni tó lè rojọ́ iná bí aṣọ ni wọ́n ní pé tọ́gbà tó kúkú wá rí báyìí tó pé tí ń fẹ́ ni kí kúkú máa ṣe tí máa ń fẹ́ fún kí lè wó lè lálàáfíà ni hmm? ah, mo ní kí n fi lọ yín. Hmm. tó bá gbọ́mọ̀ràn tèmi farabalẹ̀ dáadáa kó gbọ́ mi yé o tó sórí fakafìkì faka lónìí lọ́la èyí hmm. pẹ́ darúgbó ara ní sì fàbọ̀ sí sọ gbọ́n nǹkan tẹ́mi sọ fún ọ bí bàbá sadé ọba bínú jẹ́ obínú o ah, bẹ́ẹ̀ ni tí ọba bínú jẹ́ obínú tọ́ ọba jẹ́ wọn lò ọ́n lòkulù ọwọ́ rẹ ló kù sí o. ìmọ̀ràn tẹ́mi ó fún ọ ni pé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ gan-an ó ti pọ̀ jù ah, olùwàrè sì sájà ah, kìíní yẹn sì so oúnjẹ wo tẹ́ ẹ bá ti fẹ́ bímọ ẹ bá ra yín jọ lásìjọsepọ̀ bọ́lá bá sì ti ṣètò oyún bá ti dé ọtán náà kálukú ojókòó ara wo ọ̀rẹ́ bẹ́mi ti ń ṣe nu o. ìyá alájọ. tó bá sì pẹ́ tó bá yá yóò mọ bàbá sadé náà la. bọ́n ṣe wí nǹkan bẹ́ẹ̀ ní ṣe. ṣebí onígbàgbọ́ tiẹ̀ lẹ ní bàbá sadé ń pera rẹ̀ ni kí ló wàá múra kankankan lórí ọ̀rọ̀ ìbálòpọ̀ sí i. Ah, ìyá alájọ ìgbàgbọ́ tọkọ mi ò débẹ̀ wọn. tó bá ti kankan níbà yóò múra kankan tí ọmọ gbọ̀n bí ah. bí ètí wọn fi ṣe. Eh. Ah, eh. ẹ wo ó ti sú mi o. n tó ṣe ni mo ti sọ fún ọ. o ti dà báwọn. ṣe rí ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì tẹ́ tá a bá fẹ́ bímọ ká súnmọ́ra wa mhm. bóyá báyìí ti dé kálukú máa wọra wọn ràn tí o bá tí wàá lè faramọ́ bá òun kálukú ọmọ ẹ wo ní tó bá ti gbàdá àjọ fún báyìí níbi tó ti ẹ̀ déyìn tó bá gbàdá fún ìyá alájọ yóò dá fún yín ṣé ọ̀nà báyìí náà là ń lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ká kúkú jọ mọ́ ọ lọ sà wọ́n ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ jọ kẹ́ ẹ bu àwọn ní àṣírí two hundred and fifty thousand kan kó fi di ìparí oṣù wọ́n fẹ́ lò fún ètò kan ni. Hmm, dádì ó sì béèrè irú owó báyìí lọ́wọ́ mi rí o ah, dádì tóbi gan lọ́wọ́ mi ah, mọ́mì tó wá ṣẹlẹ̀ ní pé ẹ dákun sẹ́rí owó yìí two hundred thousand ni mo ṣẹ̀ṣẹ̀ gbá ní cooperative days láìpẹ́ láìpẹ́ yìí ẹ bá mi sọ fún dádì kí wọ́n dàpọ̀ torí ọlọ́run emergency mọ̀ mí ni oṣù kan péré la fi gbọ́dọ̀ lówó yìí ẹ dàpọ̀ torí ọlọ́run torí pé dádì ò béèrè irú owó báyìí lọ́wọ́ mi rí ẹ bá mi gbé owó yìí fún wọn ṣùgbọ́n ẹ dàpọ̀ torí ọlọ́run kò gbọ́dọ̀ ju oṣù kan lọ màá lè dá owó yẹn padà síbi tí mo ti gba owó yẹn ajẹ́kùn tí mo fẹ́ lò fún mi lérí yẹn fún mọ́nì pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run kò ní dìgbà tí wọ́n dá yẹn lọ lágbára ọlọ́run ẹ ṣeun àti tí yín ò ní tù ó ẹ ṣe adúpẹ́sà o ojú òní tí yí o ajé ọmọ wa o ẹ sà. ọ̀rọ̀ yìí ti wá sú mi báyìí tilẹ̀ gbọ́ nígbà tí mi ò tí ì gbéyàwó ṣùgbọ́n kí ni ká ti pe ti ìgbé ayé àpọ́n tí mò ń gbé báyìí níwọ̀n ìgbà tí mo ti gbé ìyàwó sí ilé ṣùgbọ́n síbẹ̀ kò sí àyípadà ó tún wá sọ fún mi pé kò sí àyè ẹ̀kan lọ́sẹ̀ gan-an àfi tí a bá tún ṣe tá àti bímọ mìíràn ló kù ta ni mo wá fẹ́ ro irú èyí ẹjọ́ èyí fún gan-an gbogbo ìgbésẹ̀ tí mo gbé kò tilẹ̀ tú irun kan lára rẹ̀ ọ̀nà wo ni mo máa gbà báyìí láti tẹ́ ara mi lọ́rùn àbí ṣé báyìí náà ni màá sì máa bá lọ ni. bàbá ah, ah. tí mo kọ́kọ́ rí mo sọ fọ́ọ̀rẹ́ mi pé ah, irú bàbá jẹ́gẹ̀jẹ̀gẹ̀ wọ eléyìí. ọ̀rẹ́ mi ṣe mi sọ fún mi. sọ fún mi ọ̀rẹ́ mi gbà sílé ẹ̀jọ́ tí àmọ́ ẹ wá wá òwe tá à sọ látàárọ̀. ẹ má wọrí ẹ níyọnu. ṣé gbogbo ètò àti ṣe sẹ́yìn yìí kékeré ni àti ṣe ẹni tó. Ah. èmi o ah, oṣù àpapọ̀ ọ̀rẹ́ èmi láìpẹ́ owó gan. tẹ bá ti fún mi nìkan tẹ́mi mọ̀ jẹ. àwọn ẹ̀ ti mọ̀ yẹn. Ah. owó ló lè ṣe ìnáwó. owó ló lè ṣe o. owó ọjà wọn ẹ má gbàgbé o. kò sí o. owó yẹn. tọ́ jẹ́ nítorí yẹn ni gbogbo Ah, ah. máa provide. ẹ ẹ ìyá máa ṣeré pẹ̀lú màá. èmi náà wà ń bẹ fún yín bó ń lálẹ́ yìí. ìyálẹ́ nìkan wà ń bẹ. mo ti mọ ohun tí mo máa ṣe màá gbé ìgbésẹ̀ láti wá obìnrin kan táwọn jọ máa jáde ọlọ́run náà kúkú mọ̀ wípé ìyàwó mi ló mú mi ṣe bẹ́ẹ̀ ẹbí ẹ̀ṣẹ̀ yìí yóò wà lórí rẹ̀ bí mo ti máa ṣe gan nìyẹn àìmọye àwọn obìnrin níta. Mr. Johnson ẹ <laughs> pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ báwo ni iṣẹ́ gbogbo lé ńkọ́ o ah, ẹ pẹ̀lẹ́. àṣírí yóò ní túsà mọ́mí ńkọ́ ẹ ṣe nǹkan sà tẹ́ ẹ̀ bínú owó ojú ni ah. ah. yẹ́yìn ọ̀gá ni mo ní kí n wá. kò sí ìbínú kankan dáàdì. two hundred and fifty thousand ni wọ́n demand kò sí ìbínú kankan. sọkẹ ẹ dákun pé two hundred thousand péré náà ni mo rí fún wọn. kò sí ìbínú kankan. ẹ dákun pé ọlọ́mọ ní ẹgbẹ́ déédéé ló bọ́ sí dáàdi kò sí wàhálà kankan. ìrànlọ́wọ́ kan tí màá kàn fún náà ni pé mo ti rán mọ́mí náà jù. dáàdi parí oṣù yìí owó kọ́múlé náà ni àṣírí ti yín ò tú dádì ẹ fọkànbalẹ̀ kò ní yẹ nígbà tá a dá fún yín yẹn. kẹ mọ jẹ kọ yẹ ẹ ṣe mo dúpẹ́ mi ní dúpẹ́ mọ́. wọ́n sọ jẹ́ sí yọ wẹ́kàn ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kí ìyàwó yín. madam. ẹ kú kàlẹ́ ní o ẹ ra o ẹ kọ́ ọjọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́. ṣé ẹ bínú pé ẹ tí ì wà. Ah, ẹ wò tá a bá sọ pé àbínú irọ́ la pa nítorí àwọn ọ̀gá wa lọ́fíìsì wọ́n kàn sọ̀rọ̀ sí wa ni àwọn nọ́ọ̀sì ni wọ́n rán wa wá wípé ká wá sọ fún yín wípé tẹ́ ẹ̀ bá ti rí owó tẹ́ ẹ yá tẹ́ ẹ̀ bá ti rí san níparí oṣù yìí àwọn ò gbé ìgbésẹ̀ lórí ilé tẹ́ fi dúró. but kí ló kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ yẹn. dájú ẹni sùúrù kò sí ìyọnu kankan ẹ fọkàn yín balẹ̀ dájú. ó dàbẹ̀ ni pé dájú ò mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ rárá. ìbéèrè yín yẹn fọ́ọ̀nì sí mi fa báwo ni màá ṣe ṣe nǹkan tọkọ mi ò ní mọ̀ sí kò sáyé ní sí wọn ẹjọ́ mọ̀ wá ni àbí dádì.

ẹ jókòó. tọ orí mi mọ bí ọ̀rọ̀ tá a fẹ́ sọ bó ṣe pọ̀ tó. mọ́mí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé ìlẹ́nujọ́ mẹ́ta yìí ò yé mi o. kí ni òye yín bẹ̀ sà. ẹ lọ fi orúkọ mi yáwó lọ́wọ́ Mr Johnson láì jẹ́ kí n mọ̀ sí jẹ́ kí n mọ̀ sí. sẹ́yìn ẹtì ẹ̀ ni tí ìbá wa forúkọ yín gba owó orúkọ ta wá ní kí n lò. two hundred thousand naira la máa ń sọ̀rọ̀ ẹ̀ yìí. chicken change owó kékeré owó tí ò tó nǹkan. ọ̀dà. dáàdi ìgẹ̀ ọ̀fọ́ ni lè wá kàrà mọ̀ wọ́n báyìí ọ̀dà ah. tí ìwé létà ṣiṣẹ́ kọ́ tẹ́ tún lọ fi gbowó jáde ní báǹkì ẹ sọ fún mi. Ah, kó lè jọra wọn náà ni gbà tí nǹkan tí two hundred yẹn tí ò tí ì ka ló jẹ́ ká tún gbé gbèsè yẹn kó lè kí ogun rẹ̀ lè sí rẹ́gí ló jẹ́ kí bẹ́ẹ̀ ni. ọ̀dà kí wàá lẹ lówó yẹn fún o. ẹ rí nǹkan tí mo fi ṣe nínú ilé. ṣé aṣọ lẹ fi rà sínú ilé ni àbí oúnjẹ ẹ mọ wulẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ tí mo ẹ rí nǹkan tí mo fi ṣe tẹ́ bá wo inú ilé tá bá ti tẹ́ bá ti kúrò níbi ẹ wo gbogbo ilé káàkiri ẹ rí nǹkan tá a fi owó yẹn ṣe. ìwọ obìnrin yìí má mú mi ṣe ọlọ́run o má jẹ́ kí n ṣe ọlọ́run látara rẹ. ẹ wo dájú ẹ dákun ẹ ní sùúrù. má bà iṣẹ́ ìránṣẹ́ tí mo gbé dání jẹ́ mọ́ mi lọ́wọ́. èrò ọkàn mi tẹ́lẹ̀ ni wípé àṣírí owó yìí ó bò pẹ́ ní gbọ̀n kankan sí tí màá fi yanjú rẹ̀ nígbà tó náà sì ti kádàrá pé ẹ gbòòsì ẹ ti gbọ́ náà nìyẹn ìyẹn tó kù tá a ṣe báyìí bá a ṣe jọ sá eré four ká mú eré káàkiri gbogbo bí ẹ bá lè yà lọ́dọ̀ àwọn èèyàn yín àwọn tẹ̀mọ̀ tí owó two hundred àti tàwọn oníbàǹkì bá ṣe jọ sáré rẹ̀ tí ó fi jọra wọn tàbí yóò fi ní tú yín tó kù tẹ́mọ̀ ṣe nìyẹn kò nílò gbogbo àròyé tẹ̀ ń ṣe yí ẹ̀dá kan. kémi sá eré láti san owó tí ń yá. Ah, bí tẹ́ bá lè yà lọ. ìwọ obìnrin má jẹ́ kí n ṣe ọlọ́run fa ẹ jẹ́ mọ́ ẹ jẹ́ mọ́ jókòó sí di tẹ dúró sí ẹ tètè bọ́ síta bí tábà ti rí owó ìpínlẹ̀ tó gbé yìí má jẹ́ kí n ṣe ọlọ́run fa.

kò sí ẹni sọ. tó bá ti múnú mi dùn àbùsẹ̀wùsẹ̀ ó bá mà ṣe bí rúùmù yín wà fílẹ̀ wò. jọkẹ́ ẹ pẹpẹ wọ́n bá mi wá wá ni wá bí plate méjì wá lẹ́wọ́n mi gẹ́ẹ̀tì rúùmù rẹ́dì o ti gẹ́ẹ̀ báyìí nìsín àwọn ọmọ ẹjọ́ ìsáyẹ̀ lọ́mú lọ́wọ́ lọ́wọ́ hmm sáà ah, rí pé o sáà ń dùn mí nínú sá. kékeré nìyẹn bọ̀ ṣé ẹ gbàgbé hundred thousand àti mo béèrè lọ́wọ́ ń ṣá. that one is too small. káàdì o. tọ o ṣe o. o ṣe mo. Uh, by weekend you nìkan sí ah, kò pẹ́ jù. àkópẹ́ ju weekend náà mo níbi. Ah, that's very good máa provide ẹ̀ fún mi. mo máa tijú láti bá mi sọ anything tó bá like kò ní kò sí kò problem. i am here for you. Alright. sir. i'm ready for you. to satisfy you to be any length. èmi gan máa satisfy ẹni ju bẹ́ẹ̀ ṣe satisfy mi. ah oh my god <laughs> how are you. yes sir. this one pẹ̀lú. so o ní ìyọnu sọgbọ. kò sí ìyọnu sọ. a tọ́jú ẹ̀ gan. ọ̀ya mú nǹkan mú nǹkan mú nǹkan mú nǹkan dé báwo kò ṣe fẹ́ ṣe báyìí ìyàwó mi lọ fi orúkọ yáwó owó tí kì í sanwó kékeré kò tún máa níyẹn nìkan. ìyàwó mi lọ fi ìwé ilé tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tí ò sí kọ́bọ̀ rẹ̀ níbẹ̀ ya owó hmm, ju gbogbo rẹ̀ lọ. ìyàwó mi ò ní nǹkan kan tọ́ka sí pé òun fowó yìí ṣe ṣé òun á máa wòran kí àwọn báńkì wo ilé wa nígbà jó ni. Hmm. ìparí oṣù. parí oṣù. a ti ń gbọ́ pé ìrántí ọlọ́run jẹ ọmọ ìjọ lówó kò rí san. ẹ̀sìn dé àbùkù dé. Jésù sì wí pé n ò mọ̀ sí. Si owó tíyàwó mi yá tó fi kọ́ mi lọ́rùn yìí báwo làwọn aráàta ọ̀sẹ̀ ní gbọ́ báyìí ojú wo làwọn èèyàn máa fi wo ìdílé wa ìdílé olùṣọ́ àgùntàn ah! iná má rèé lábẹ́ aṣọ. hello hello ẹ má bínú ẹ má bínú òun fi Christy bẹ̀yìn mi ò ní lè wá fún program yẹn ẹ má bínú ẹ jọ ẹ tá a bá ríra a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ bẹ́tà kò sí problem kò sí problem ẹ ṣé ẹ ṣé. 哎。 tí ó tún wá sọ ọmọ rí ẹ̀ gan ni mo wá dé. kí ló ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀. kí ló kí ló dé. bàbá Sadé ńkọ́. wọ́n ti lọ bí iṣẹ́. wọ́n lọ bí iṣẹ́. bẹ́ẹ̀ ni. Ah! ọkùnrin ò lọ́rùn. Ah, tó bá so obìnrin lo dánrú ẹ̀ wò wọ́n lè fà á yo? Kilo kí ló ṣẹlẹ̀ ya Sadé Kilo ló ṣẹlẹ̀. ibi iṣẹ́ ni Baba Sadé dé. ìyá alájọ kí ló dé ah! ẹ sọ to bá ṣẹlẹ̀. gateway hotel ó wà lára ibi tí mo ti mọ gbàjọ tí mo ṣe débẹ̀ báyìí wo bí mo ṣe rí bàbá Sadé nù kí tó wá sóun nìkan bàbá Sadé bẹ́ẹ̀ ni mo sọ fún tóun àtọmọbìnrin kan tí a jọ ń ṣe gbẹ́ndẹ́kẹ́ báyìí bí bàbá Sadé bá bu òkèlè kan yóò tún gbé òkèlè kan sí ẹnu bàbá o òun náà gbé òkèlè kan sí ẹnu ọmọbìnrin yìí. ọkọ mi. bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ táwọn á sọ̀rọ̀ yìí hmm. bóyá wọ́n ń bẹ lórí ara wọn. n tí ìparí sí ọjọ́ mo rí ọ náà. ọ̀dà bọ̀ bàbá Sadé bá tèmi jẹ́ pátápátá. Ah! má ìwà bà tèmi jẹ́ pátápátá. yéè bàbá yìí pa mí Ah! Ah! ṣé nínú ewu kọ́ ni mo wà báyìí. Ah! tí bàbá yìí bá lọ fún obìnrin mi lóyún níta. ti dára. ọ̀rẹ́ mi tó sì fún mi nímọ̀ràn kò sí ẹ̀dọ́pọ̀ bá mi wọ́n náà báyọ ah! n tó sì ń ṣẹlẹ̀ nínú ilé wa kò sérò síta iná abí asọ ni iná abí asọ ni iná abí asọ ni tó ń jó wa lójoojúmọ́ pàápàá jùlọ èmi fara mi. ẹdùnbẹ̀rẹ̀ ìwé ò máa ma fi jọ mi. tó bá jọ mi ẹ ò wá ní lè sùn ẹni tó bá jó kò ní lè jẹ́ tó bá wá. Mr. Johnson ẹ má bínú sí mi Christy ni mo fi ń bẹ̀ yín àwa náà ti sáré káàkiri àwọn ibi tá a fojú sí pé a ó ti rí owó ìjákulẹ̀ la bá pàdé so ìdí nìyẹn tẹ́ ẹ fi tí ì rí mi ẹ dákun ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ni ah, ẹ jọ. owó mi kọ́ lówó yìí ọlọ́mọ fi wá sẹ̀ sí i ẹni tí ó bá ti rówó mú wá wọn pariwo lé lórí ni ọ̀rọ̀ alájẹsẹ́kù ni owó alájẹsẹ́kù rí bẹ́ẹ̀ ṣe wí yẹn. Mr Johnson. ọlá pẹ́ sì tóbi lọ́wọ́ mi àti pẹ́ béèrè irú owó báyìí lọ́wọ́ mi. ní sùúrù ṣe rí màá gbìyànjú títí oṣù tí ń bọ̀ màá rí i pé mo fún yín. dádì oṣù tí ń bọ̀ oṣù tí ń bọ̀ ah, kò rí bẹ́ẹ̀ ẹ wo jí ọ gbọ́ sọ̀rọ̀ yìí jí ọ bàbá yẹn jọ̀rọ̀ yìí. ṣé ìnáwó tó ń bẹ lábẹ́ aṣọ yìí ooo ṣé kò ní í nípa. ẹlẹ́nbọ̀ lànà mo retí retí yín títí ó tún dé ní mo pè yín látara ẹlẹ́nbọ̀ ẹ wo táǹtẹ̀ ẹ̀ ṣe é mọ́ ọ̀sìn. mo àti bínú sí mi òun náà mọ àwọn stone tó náà grand ìyàwó mi tí mo fọ ló dàbò alẹ́ ní ilé. mo dẹ̀ gbọ́dọ̀ yanjú ẹ̀ kí n tó jáde kúnlé so tó fà nìyẹn. ok àná ọ̀ báwo ni báyìí. ẹ pẹ̀lú kọ̀tẹ́ ní kí n lọ confam. yes. wọ́n ní fifty thousand ló máa cost wa. fifty thousand. Eh, fifty thousand. ìyẹn ti pọ̀ jù náà. ẹ eh, tó bá ti pọ̀ jù kò sí problem ẹ jẹ́ kí ìfẹ́ kan fi sílẹ̀ kíkẹ́ gbalẹ̀ fún mi síta kèmí náà di ìyàwó yín nìyẹn kò sí nǹkan tó bá ṣe wà náà. ìjọkẹ́ kò understand mi ò lè fi sílẹ̀ kò sábà pé ìyàwó olórùka aládìde ni mo ṣe. ẹ tiẹ̀ tí múnú bí mi. ẹ má sọ bẹ́ẹ̀ fún mi láì náà yín ẹ mọ̀ pé ìyàwó olórùka lè ṣe tẹ́lẹ̀ nígbà tẹ́ ń ṣe tó ń dùn mọ́ yẹn mọ̀ kó máa doyún kò tiẹ̀ sí yọnu mi ò ṣe oyún yẹn mọ́ kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. àjọ ah, má máa wá gbọ́ náà màá eh. màá kó yẹn fún yẹn. ẹ eh, eh, mo ṣe yẹn nìkan o mo sì máa ní twenty thousand naira láti tọ́jú ara mi. bẹ́ẹ̀ ni. Ah, ṣé ìtọ́jú ara ò sínú fifty thousand kọ́ dáko fún mi ni. àwọn hospital ló ní fifty thousand naira. Ah, ah, seventy thousand naira. too much now. tẹ bá ti mọ̀ pé lówó ẹ fẹ́ kàn gbalẹ̀ fún mi níta kémi náà dẹ̀ máa dá gbélé mi jẹ́jẹ́ kí n dẹ̀ bí oyún inú mi. wọ́n náà ti mọ̀ pé yẹn ò lè ṣeé ṣe má wọrí má wà lọ́tùnla lágbára Ọlọ́run. ọ̀túnla yín kó jẹ́ ọ̀túnla o. màá kò sí púrẹ́. tó bá ti yẹ lọ́tùnla mo máa kí má wọrí kò kò dáná. máa find all possible means. àfọ. jẹ́mi wà dáhùn láì. ìbámọ̀ ìbámọ̀ sí mo wá sí tán ọ̀dà pọ̀n ah! owó tó yẹ kí n lọ fi sanwó iléèwé àwọn ọmọ mi ká sì fi yòókù ránjẹ inú ilé ni mo fẹ́ lọ kó fún Búkì báyìí bẹ́ẹ̀ yìí sì gbọ́dọ̀ mọ́ lọ kówó fún un ládùúgbò pò mí nínú òjò àti gbọ́ wípé ẹni ìjọ ń gbèrò láti fi ṣe díákónì ó lọ fún ọmọbìnrin mi ìlú yóníta ọ̀daràn ah! nǹkan ṣe mí ẹ kúlé o. kí ló dé kí ló wá sí ní by this time. tí wọ́n fi ń rí kọ́ló náà ṣé kò sí yọnu. kò sí yọnu. kò sí yọnu. kò sí yọnu. àti géètì ni wọ́n ti ń gbóhùn yín bọ̀. sọ yìí nìkan lè wà lẹ́yìn dá sọ̀rọ̀ bí òkúti ọ̀dọ́mọláyé bá. ọjà látà nù. kò sí yọnu àbí. kò sí yọnu. ẹ kò sí yọnu ọlọ́run ìgbésí yọnu náà ni. ọ̀dà àwọn ọmọ yín bẹ ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni wọ́n ti rí láti léèwé. Ah, kí ló dé. kí ló dé kí ni ẹ̀sán wọn léèwé wọn ni àbí kí wọ́n ní àgbàdo àtẹ̀ wá ya. ẹ wo ọlọ́fẹsẹ̀ jẹ́ lẹ̀kọ́ o kẹ́ ẹ tú àpò yín ah. ẹ gbogbo ìtẹ́ bá yín sàdébí náà lọ túnú lé nísìn àwọn tèmi padà sí léèwé o kò sí etí mo fi tí wọn máa jókòó tì ní sọ́ọ̀bù ọlọ́run jẹ́ kí n sí ibi táwọn fi jókòó tì mẹ́rin la bí ẹ tú àpò yín. Hmm. abọ́mọbìnrin yìí gbóhun tí mò ń sọ ni kò tí ì rò pé gbọ́ torí kò lámọ́ra tó bá yóò ti fara ya kò gbọ́ ah! kò gbọ́ ṣùgbọ́n mo dáràn wáyé gbóhùn mo fẹ́ dá sọ́rọ̀ ara mi bó lè yàn mẹ́ta sí dúró méjì méjì bá lè di mẹ́ta ìtàdé ojú méjì bó pẹ́ ha owó ọmọléèwé mẹ́mẹ́ ìgbọ́dọ̀ mọ́ kówó fún búkì àṣírí ó tù ú èwo mo fẹ́ sí o àwọn ọmọ náà ń bẹ́ sọ́ọ̀bù àti gbọ́ báwọn ọmọ mi náà lé láti léèwé àṣírí ó sì tù ú kówó fún búkì ah! iná rè lábí aṣọ mi ta mo fẹ́ ro tèmi fún. ètò ọlọ́run kọ́ ni iná abẹ́ aṣọ o sátánì ló máa ń ṣokùnfà fún ni tó bá wà borí tán á fi níṣẹ́ lẹ́yà. ẹ káàsán dádì. ẹ káàsán kọ́ládé. yes sir. ẹ máa káàbọ̀. olúwa sí sir. àkùṣe mi. adúgbò sir. ẹ pẹ̀lẹ́. yes sir. lẹ dání ni. wọ́n mi ṣàdé ẹ mà káàbọ̀ àkùṣe ni ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́rìn ni. ẹ káàbọ̀ mr Kọ́ládé. yes sir. ebi ni mo ránṣẹ́ pé ẹ̀yin méjèèjì. gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run mo ní nínú ìpinnu ọkàn láti gba orúkọ gbogbo ìdílé kí n sì máa gbàdúrà fún gbogbo ìdílé ṣùgbọ́n bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn tí mo gbàdúrà lórí ìdílé yín ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi wípé ẹ ní àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tàbí àwọn ìyọnu kọ̀ọ̀kan tí ò yẹ kó máa farahàn nínú ìdílé. mo sì ti gbàdúrà lórí yín náà ni. ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi pé àlàáfíà ò jọba. mo sì rí i pé wíwá sílé ọlọ́run yìí kò jọ pé ń jà àmọ́ nígbà tí ẹ̀mí ọlọ́run tẹnu mọ́ fún mi bí mo ṣe gbégbèsè láti gbẹ̀yìn. Mr. Kọ́ládé. Yes sir. ṣé kò sí ìyọnu kankan. kò sí ọ̀rọ̀ kan lórí wa kò sí ọ̀rọ̀. Mr. Kọ́ládé. Yes sir. ó dá yín lójú. Ah, kò sí kò sí ọ̀rọ̀ kan. wọ́n mi ì ṣáré. sáà dájú. ẹ gbọ́ síbẹ̀ ni. dájú bẹ́ẹ̀ kọ́ wàhálà wà kíni kíni nǹkan sí wàhálà nílé wa ni ẹ wò dáàdì ó ní ilé ewo tó látàrọ̀ nínú látàrọ̀ dálẹ́ rí hmm. ó ní kò sí wàhálà kò sí wàhálà. mr kọ́lájú lẹ́sẹ̀ ìjẹ́ kí ẹ mọ̀ ó léwu fún yín láti parọ́ níwájú ẹ̀mí ọlọ́run ohun tó bá ṣẹlẹ̀ gan-an ò ní kẹ́ ẹ sọ fún mi. ẹ ṣe dáàdì wọn á pẹ́ fún wa mi ò lè parọ́ mọ́ níwájú ẹni ìpè ọlọ́run lóòótọ́ ni wàhálà ń bẹnu ilé wa ṣùgbọ́n ìyàwó mi yìí òun náà ni orísun wàhálà náà òun ló dá wàhálà alẹ̀ tá a yẹnyẹnyẹn lájọ ẹ̀ tá a yanjú bí ẹ ti wọ arábìnrin mi gẹ́gẹ́ bí lọ́kọláya ọ̀rọ̀ ìbálòpọ̀ ló ń dá wàhálà wa lẹ̀ ní ìgbà kan ìyàwó mi sọ fún mi pé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ló lè fà yílẹ̀ fún mi láti máa níbàálòpọ̀ mo sì gbà pẹ̀lú ẹ̀ dádì a lo eléyìí ju oṣù méjì péré lọ tíyàwó mi tó fi yí padà ó wá sọ fún mi wípé tí a bá fẹ́ lóyún tá a fẹ́ bímọ nìkan ní àǹfààní lè wà pé kí n bò ní ìbádàpọ̀ tí a bá sì lóyún kálukú tó jìnnà síra wọn ó tún di bí ọdún mẹ́ta mi tá tó bímọ ní dádì ẹlẹ́ran ara ni mí hmm. ẹlẹ́ran ara ni mí hmm. bó mo sì fẹ́ ṣe lórí àmì yẹn kókó tí ń fa wàhálà wa gan nìyẹn bá. Mr. Hmm. Kọ́ládé ẹ jẹ́ pé eléyìí wà lẹ́ni kò sí nǹkan. ẹ má bínú dáadé. Ah, iná bí aṣọ là ń pè ní eléyìí bí a bá sì ṣọ́ra bí iná bí aṣọ bá ń jóni yóò jóni lájọba bí a ò bá tètè pa ẹ wá gba sátánì láàyè láti máa fi inú lé yín ṣe ibùgbé wọ́n mi ṣẹlẹ̀ ah, ẹ̀gbọ́n kí ló ṣe. ọ̀rẹ́ ló fún mi nímọ̀ràn ọ̀rẹ́ ló kọ́ mi mọ̀ kí yóò ṣe rí mi. ọ̀rẹ́ yín yẹn wá ń bá yín pin nínú wàhálà yìí. ó làmì tí ẹ rí mọ́ láti. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ̀yin méjèèjì ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ nílò láti ṣe àtúnṣe àti wípé nígbà tí ẹ̀yin méjèèjì ń ṣègbéyàwó ṣe mọ̀ wípé ìbálòpọ̀ wà lára èrèdí ìgbéyàwó tó sì ṣe kókó hmm, hmm. bíbélì sọ nínú ìwé kíróníkà kìíní orí keje ẹsẹ̀ kejì sí ìkarùn-ún bí ẹ bá délé ẹ lọ kà ó sọ wípé aya kò ní àṣẹ lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ ọkọ pẹ̀lú kò ní àṣẹ lórí ara rẹ̀ bí kò ṣe aya ní ẹsẹ̀ kẹrin ó fi jẹ́ kó yé wa pé ó ní kí ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín nítorí ìfẹ́kúfẹ́ ẹ ṣe wá rí tẹ́fà báyìí mo sì wòye pé nínú ìgbésẹ̀ yìí ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi wípé bàbá Ṣadé ti gbé àwọn ìgbésẹ̀ kan léyìí tí kò yẹ bí a ń ṣàgbèrè tàbí a ní ojú mìíràn síta Mr. Kọ́ládé ṣe bẹ́ẹ̀ ni. Ah, dadi mi ò lè parọ́ níwájú yín sá torí pé wíwà níwájú yín iwájú ọlọ́run ni mo wà bẹ́ẹ̀ ni sá. dábìsàdé ó ti kí ni. mama kadi múlẹ̀ ló bẹ́ẹ̀ wà náà. wọ́n mi ṣàdé. orí ilé. wọ́n mi ṣàdé. Ah. Ah. ọ̀rẹ́ ti bá tèmi fẹ́. èmi ò kì í sọjọ́ ẹkùn yìí ẹ̀yin fún ara yín lẹ́fà ẹ̀yin lẹ́fà ilé yìí ẹ̀yin lẹ́fà yìí gbà sátani ẹ sì nílò láti lọ ṣe àtúnṣe ẹ̀yin méjèèjì ohun tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ni pé kẹ́ ẹ padà sílé kí ẹ lọ pa iná tó ń jò lórí ìwúre yín ẹ lọ láti lọ ṣe àtúnṣe kí ẹ sì ní ìpinnu tó dára nígbà yẹn ni àlàáfíà tó lè jọba nígbà yẹn ni ètò àti ìbùkún tọ́lọ́run ní fún ìdílé yín yóò tó wá sí ìmúṣẹ. dáadáa bára wa yìí kọjá gbára wa ìjọ ìfi àfihàn wa lórí. mo gba ọlọ́run gbọ́ pé yóò ràn ìpinnu yín lọ́wọ́ àmín ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ jésù àmín orúkọ jésù àmín ọlọ́run àdúgbẹ́ fún ìkórìtà àtúnṣe èyí tẹ́ ẹ fún ìdílé wọn kó wà lẹ́nìí adúgbẹ́ pé ẹ ó sì la ọ̀nà àbáyọ fún àtúnṣe yìí ọlọ́run gba ọpẹ́ wa àmín èyí pé kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ìdílé yìí kẹ́ ẹ jẹ́ kí àtúnṣe náà kó wà gbogbo ibi tí sátánì ti jọba kí ẹ mú kúrò níbẹ̀ yìí kí ẹ sì fi ẹ̀mí ọlọ́run jọba padà níbẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ àmín jésù olúwa wa ọlọ́run ló dìbò ìyá tó bẹ̀rẹ̀ sí ẹ Mama.

kẹ́ ẹ mọ́ lu bẹ́ẹ̀ ṣe mọ́ lu tẹ́ bá fẹ́ gbàdúrà rọ̀ alágbó àjílù kó o fi ké káàkiri gbogbo àdúgbò nígbà bá kò ládùúgbò kó wá bẹ́ sáàrin ìlú kó ní gbogbo ayé ẹ̀ mọ̀ gbà mí ìyàwó rẹ̀ ń ṣàgbèrè ń ṣèṣekúṣe káàkiri. ìyàwó ìránṣẹ́ ọlọ́run hmm. tí n bá yín gbàgbọ́ wákẹ́kẹ́ lọ àgbáyé. etí mélòó ló fẹ́ gbọ́ wẹ̀lú. ẹ dápẹ́ ní sùúrù ẹ jẹ́ ń gbọ́rọ̀ ṣe ẹ fẹ́ gbọ́rọ̀ ṣe rí ntẹ́rí tó ṣẹlẹ̀ yìí mo mọ̀ọ́mọ̀ ṣe ni o kò ń ṣe pé àṣìṣe rárá mo mọ̀ọ́mọ̀ ṣe látinú ọkàn mi wá ni Ah. mo plan rẹ̀ ni ó wù mí ṣe ni ìdí tó jẹ́ kí ní pé kẹ́ ẹ gbá aago kẹ́ ẹ kéta gan nìyẹn pé ìyàwó yín ṣàgbèrè ó tinú mi wá ni mo. ẹ má fún sátani láàyè ẹ ah. má fàyè gbèsùnú léyìí. a ti fi gba ilé yìí o ó ti ráyè gan kódà ó gbé àga ó sì dòkó. but but kí ni. etí mélòó ló fẹ́ máa gbọ́rú àwọn nǹkan yìí. Ah! sẹ́yìn gan mọ́tà ìsọjáde lẹ́nu sá. ìyàwó ìránṣẹ́ ọlọ́run. ó dọdún wo tẹ sí mi lásán wò ó di ìgbà wo tá a ti ṣe ìfarakínra gẹ́gẹ́ bíi lọ́kọ láya ọjọ́ wo la ti jọ jókòó tá a jọ dámọ̀ràn gẹ́gẹ́ bíi lọ́kọ àti láya nínú ilé torí ẹ dé nìsín ẹlẹ́rìí nǹkan èmi ò sì mọ̀ ń tẹ́ ẹ rí ẹ̀dá ibi tẹ́ ẹ lọ ṣé mo mọ̀ nǹkan tẹ́ ń bẹ̀ ni. bá a wí lónìí ẹ lẹ́ ń gbàwẹ̀ lọ́wọ́ bá a tún sọ ẹ lẹ́ ń gbàdúrà bíi pé bóyá ìpìlà wà ń ṣẹ́ nínú ilé ẹ̀yin lẹ́pọ̀ bọ́ ọlọ́run ni tẹ́ ẹ̀ wá fi ráyè tiwa mọ́ nínú ilé èmi èsì sángẹ́lì mi lè jẹ́ kẹ́ pa mí mi lè jẹ́ kẹ́ ṣekú pa mí lójijì ìmọ̀ kátà yìí náà ṣe ń tẹ̀mí náà sì ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi nínú ilé. mọ́mì. Eh, eh. iṣẹ́ ìránṣẹ́ tá a gbé lọ́wọ́ ò fàyè gba ilé ah, yìí. ìtẹ̀sí ó sì ń dùn mí. wọ́n á fẹ́ sọ fún yín kékeré lẹ tí ì rí o mo sì mú ẹyẹ bọ̀ lápò kékeré ni tẹ̀ tí ì rí yìí sísí fíìmù ní tẹ̀lé lè wò tán láyé yìí hmm? ni tí màá ṣe fún yín tí màá bá yín náà tán bẹ́ẹ̀ nínú owó níbi tí màá bá dé ọ̀tọ̀ ni màá gbé láàárọ̀ ah. ọ̀tọ̀ ni màá lò lọ́sàn-án ọ̀tọ̀ lẹni tí màá tún lò lálẹ́ tó ṣe pé tẹ bá bá wa ń bẹ̀ gan kò sí ìtẹ́sẹ̀ kàn máa fi àtẹ́gùn ní pé kó orú mọ̀ mọ́ wa. Jésù. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yìí màá bá yín náà tán bí ẹni náà owó ní tí màá ṣe fún yín ó di ọjọ́ tẹ bá tó yí padà tẹ bá tó ṣe nǹkan tó tẹ̀ na náà lọ́rùn kẹ́yìn náà tó lè rí ojú rere kẹ́ tó lè gbádùn nínú ilé yìí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín màá jẹ́wọ́ tán pẹ̀lú obìnrin màá jẹ́wọ́ rẹ̀ fún yín ilé ayé gan sun yín ní yẹ̀yẹ́ àlè àmùdá. ọlọ́run irú ìdààmú àti wàhálà wo leléyìí owó tí obìnrin yìí fi orúkọ mi yá káàkiri ni mò ń sáré rẹ̀ kí n rí sọ ìrònú èyí gan ò jẹ́ kí n gbádùn iṣẹ́ ìránṣẹ́ mi mọ́ òtún ah! etí wo ni ń gbọ́ pé aya ìránṣẹ́ Ọlọ́run ń ṣàgbèrè. àwọn lẹ́ni kì í sọ fún pé ọwọ́ mi lẹ́sù tó wọlé òun iná ńlá lẹ́yìn o lábẹ́ aṣọ òun báwo ni wọ́n ṣe pa. wọn lọ pẹ̀lú ẹ̀ka wa a pa ń kọ́ tó mi kọjá ìgbà tí ma lọ àánú ah, ọjọ́ ti lọ ìjọ ìgbà tí. a máa fi nǹkan sẹ́nu ká tó lọ bọ́jọ́ tí mo ní lọ tó. lẹ́nu sí náà. ànígbàrá alákòókò. Ah, ewu lè yí. àgbọ̀dọ̀ mo gbóná fìfò lọ dájú. Ah, oh my god lẹ́nu sí lẹ́tí sáré sí lé. Eh, bẹ́ẹ̀ni. very good. Daddy and mommy. Ah ah. <laughs> Eh. Orí. Eh, orí wa. Ah, ọmọ ẹjọ wúsá ẹyà wò náà gbà. ìjókòó ìjókòó ìjókòó. sábà tẹ eh, ànígbà alákòókò. ok ah, ẹ ṣeun gan ah. aya mi hmm. nǹkan mọ̀ sí mi ṣé pé pẹ̀lú small change lẹ́fí lẹ́fí agbèlè rẹ̀. ó ti sẹ́kùn ló lè gbà. líle mo ronú iye owó tá a máa ná ní jọ́ǹtì. ẹ má jẹ kárọ̀ tí ilẹ̀ mọ́dà di ah! èso ló jẹ̀bi jésù ti gba ògo nínú ilé wa. èso ló pòfo èso ah, ah. ló jẹ̀bi mami sade sada i lay thank god ọlọ́run jẹ́ kó ọlọ́run jẹ́ ọpẹ́ ẹ mọ drink sí ẹ gbà. Ah, oh my god ah, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sá àlàáfíà ti wá dé báyìí. God bless you. ẹ wá mọ̀jà pẹ́. ọmọdé rẹ̀ ti ṣe lórúkọ Jésù kò ní gbérí mọ́. ìfẹ́ máa tẹ̀síwájú lórúkọ Jésù. I love my dad. ah I love you too. ẹ̀mí yín máa gùn fún mi. Ah, Ọlọ́run mo dúpẹ́ o. ok ẹ jẹ́ ẹ yẹ sí ẹ torí ọjọ́ ti lọ ká lè tẹ. ṣé oṣù lọ́wọ́ máa tẹ̀lé wa nọ àbí wà á dúró. àdó máa lọ ní. ó bilẹ̀ kọ́ fẹ́ẹ́ sì bàbá di màá rẹ̀. àbí kò bá dìgbà pẹ̀lú ọmọ ike. <sighs> Ah, Pastor John. Mr. Johnson ló wá tí wọ́n wá fi ọ̀rọ̀ kan tó mi létí wọ́n ní pé ẹ yá owó ní ọwọ́ àwọn ẹ ò dẹ̀ san padà gẹ́gẹ́ bí àdéhùn tí ẹ jọ ṣe. ọ̀n pé thank you. bó ṣe rí nìyẹn ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni ṣùgbọ́n kí lẹ̀ ń sọ ṣùgbọ́n báwo. arábìnrin bó ló rò pọ̀ wà ná. ẹ má bínú sá. gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ìyàwó mi lọ fi orúkọ mi yíwú lọ́wọ́ Mr Johnson láì jẹ́ pé mo mọ̀ sí ṣùgbọ́n nígbà tí Mr Johnson dé. De mi ì fẹ́ kí wọ́n mọ̀ pé mi ò mọ̀ sí láti dáàbò bo ìdílé mi ìyẹn nìkan kọ́ sà wọ́n tún lọ fi ìwé ilé tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ lọ gba owó ní báǹkì láì jẹ́ kí n mọ̀ sí i <laughs> sà nígbà tí àwọn báǹkì yọjú sí mi pé àwọn ò lu ilé wa ní gbàǹjo tí n bá dá owó yìí ní kíákíá. Kíá ni mo wá gbé ìgbésẹ̀ mo ń sáré lọ sọ́tún mo ń sáré lọ sósì kí n má bàa tẹ́ lọ́wọ́ Mr Johnson kí àwọn báńkì má sì lu ilé yìí ní gbàǹjo ní ọ̀sẹ̀ tó kọjá òun ni mo tún ká ìyàwó mi mọ́ nínú ilé mi pẹ̀lú ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n jọ ń ṣe ìṣekúṣe. arábìnrin báwo ló ṣe jẹ́ ṣé bẹ́ẹ̀ ló rí. bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n mi náà ní àlàyé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sà. mo ń gbọ́. dádì wa tẹ̀ ń wò yìí àwọn ni ọ̀dádá ipò ẹ̀dá tó dá gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí sílẹ̀ láti ìgbà tán ti fẹ́ mi sílé bíi lọ́kọ láya láti jọ wà papọ̀ mi ò gbádùn wọn láti òwúrọ̀ di alẹ́ rí lẹ́yìn pé bóyá tá a bá fẹ́ bí ọmọ tipátìkúkù náà ni ọkọ mi ò fi bá mi lásìkò tọ́lọ́run bá ti lè dá wa lóhùn báyìí oníkálukú wà láyé ara rẹ̀ náà ni bí wọ́n ti lọ ìṣòro bẹ́ẹ̀ náà ló ń lọ sí ọ̀sán ọ̀pọ̀ ìgbà wọn làwọn ń wá ojú olúwa nínú àwẹ̀ àti àdúrà. iṣẹ́ ìránṣẹ́ tí mo gbà nìyẹn. arábìnrin mò ń gbọ́ mo sì wá wo pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣẹjọ́ tó ṣe rò síta tí wo ní bá ní gbọ́ àwa ìránṣẹ́ Ọlọ́run àti pé mo wo pé àwa làwọn ènìyàn ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ọ̀rọ̀ yìí ò ṣeé sọ síta lèmi náà fi wá rò nínú ọkàn mi tí mo wá dà bí ọgbọ́n wípé bóyá tí mo bá ń fi orúkọ wọn ya owó káàkiri níbi tí wọ́n lérò pé bóyá wọn lè pè mí kàn bí mi léèrè kí ni nǹkan tó ṣe mí èyí tó fún mi ní àǹfààní láti lè sọ ẹ̀rúnú mi jáde fún wọn ṣùgbọ́n dípò kí eléyìí ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá kàkà kí ewé àgbọn dájú ìwádìí òkan peléke sí ó ń lé kókó kó sí ni ká ilé mọ̀ àwọn owó tí mo fi orúkọ wọn yá yìí ló kéré jù nínú rẹ̀ mi ò lò àwọn owó yẹn wà níbi tí mo kó wọn pamọ́ sí bí mo ṣe gbà náà ni mo ṣe kó pamọ́ síbẹ̀ nínú ilé. kódà tẹ bá ní kí lọ kó owó yẹn wá ní sí máa lọ kó wọn wá níbi tí mo kó wọn sí. Ah. ah. ah. ní ti ọmọkùnrin tá láwọn bá nínú ilé lọ́dọ̀ mi òtítọ́ ni mo ní lọ́kàn mi pé kí ọmọkùnrin yìí kó bá mi ṣepọ̀ nítorí pé ó ti kọjá àfaradà fún mi mi ò lè fi ara dá mọ́ ṣùgbọ́n ó dùn mí púpọ̀ wípé bí mo ṣe pe ọmọkùnrin yìí wọlé tí mo sọ nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ọmọkùnrin yìí ń farigá ó kọ̀ jálẹ̀ pé òun ò lè ṣerú nǹkan báyẹn fún wa ibi tá a ti wá ń fọ ọ̀rọ̀ yẹn mọ́ra wa lọ́wọ́ ìkórìtà yẹn gan ní dádì wa ti wá wọlé. Ah. kò sí kankan tó ti ṣẹlẹ̀ láàrin èmi àti ọmọkùnrin yìí tí dádì wa fi wọlé wa níwájú ọ̀dọ̀ ọba àti ẹ̀yìn yẹn. Oh. <laughs> <laughs> ó mà ṣe o a ṣe iná àbí aṣọ ọmọ ẹnikẹ́ni bí ó ti ń jí ọmọ ìjọ bẹ́ẹ̀ ló ń jó oníwàásù ibi tí a bá ti rò pa bá ọgbọ́n bí a bá bá a bọ̀ níbẹ̀ yóò má sì dún ní jọjọ́ o. ṣé ẹ̀yin wá rò wípé orí bíbẹ́ ní oògùn orí fífọ́ àti pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ rò ní ọ̀nà àbáyọ fún ìṣòro ìdílé yín sọ mú ìṣòro kúrò kó mú kúrò ohun tí ẹ̀yin rò wípé yóò mú ọ̀nà àbáyọ wá ọ̀rọ̀ ẹ̀gàn ló mú bá ìdílé yín àti iṣẹ́ ìránṣẹ́ yín <laughs> pàápàá jùlọ ọmọkùnrin tí ó pè wọlé pé kó wá bọ́ ní àjọṣepọ̀ irú ojú wo lẹ fẹ́ fi jọ máa wara yín àti pé irú ọkàn wo ló rò wípé ọmọkùnrin yẹn yóò ní sí ọ wá gbọ́ gbogbo owó tí o lọ gbà yẹn rí dájú pé o lọ dá padà kíákíá o sì nílò láti lọ béèrè fún àánú ọlọ́run gidigidi pé kí ọlọ́run kó fi àánú rẹ̀ gbà ọ́ lótìtọ́ ni ọkọ rẹ̀ ń fi iná abẹ́ aṣọ ju ọ ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ rẹ̀ pátápátá olólòdì hmm. Pastor John ẹ ṣe tí òun fi ẹ̀tọ́ ìyàwó rẹ̀ dùn gbọ́ irú ẹ̀kọ́ wo gan-an ló fi ń kọ́ àwọn ọmọ ìjọ nígbà tí ò bá lè ṣàkóso ìdílé rẹ̀ báwo ló ṣe wá fẹ́ ṣàkóso ìjọ ọlọ́run ó ṣe mí láàánú pé o ò fi ọgbọ́n tó ilé rẹ léyìí tó sì ti mú ẹ̀gà tí àbùkù bá iṣẹ́ ìránṣẹ́ rẹ kódà ó ti bà orúkọ rẹ jẹ́. lọ́dọ̀ gbogbo àwọn tí ìyàwó rẹ ti lọ yá owó pàápàá jùlọ ṣé ti tọmọ ọ̀dọ́mọkùnrin tó lóun fi ẹ̀tàn gbé wọlé pé kó bóun lájọṣepọ̀ la fẹ́ sọ ni irú ipò wo ló rò pé ìwà àtìyàwó rẹ̀ wà níwájú ọkùnrin yẹn àti nínú ọkàn rẹ̀ <laughs> ah. Pastor John bíbélì wípé lẹ́yìn àwẹ̀ àti àdúrà ó ní kí a túbọ̀ jọ gbàdé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya léyìí tíwọ náà sì mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó gbé dání kí a má ṣe fi àyè sílẹ̀ fún èṣù láti dán wa wò ṣé wàá rí báyìí pé o ti fi àyè sílẹ̀ fún èṣù láti sá ìdílé rẹ lọ́gbẹ́ ọgbẹ́ èyí tí ó sì jìn lọ́pọ̀lọpọ̀ wá wo ohun tí èṣù fi ìdílé rẹ àti iṣẹ́ ìránṣẹ́ rẹ ṣe báyìí ìwọ sì ti gbàgbé wípé ìdílé rẹ ni iṣẹ́ ìránṣẹ́ àkọ́kọ́ tí o gbọ́dọ̀ mójútó níwọ̀n ìgbà tí o ti kùnà láti ṣàkóso ilé rẹ tí iná abẹ́ aṣọ ń jó tí o ò sì rí pa ó túmọ̀ sí wípé àti ṣàkóso ìjọ ọlọ́run yóò ṣòro fún ọ ẹ tiẹ̀ dúró nù tí ìbá ṣe Mr Johnson tó ní ìgboyà láti wá sọ ọ̀rọ̀ yìí fún mi ṣé bí ìbá ṣe máa lọ nìyí Pastor Johnson yes sir ìbá dára kí o lọ béèrè fún àánú ọlọ́run gidigidi nítorí pé o ti kùnà fún ìdí èyí ẹ̀yin méjèèjì ẹ ó lọ sí ìjìyà oṣù mẹ́fà. nítorí ẹ̀yin méjèèjì tí à ń wò gẹ́gẹ́ bí adarí ìjọ ẹ kò kún ojú òṣùwọ̀n rárá àti rárá nígbà tí ẹ bá ti jìyà oṣù mẹ́fà yìí dé a ó gbé yín kúrò ní orí ìjọ tí ẹ wà lẹ́yìn náà a tún mọ àwọn ìgbésẹ̀ mìíràn tó bá yẹ ká gbé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹkún o ṣùgbọ́n kí ẹ̀yin méjèèjì kí ẹ padà sílé kí ẹ lọ ṣe àtúnṣe tó yẹ nínú ìdílé yín nígbà tí oṣù mẹ́fà bá pé tán tí a bá pè yín padà a gbé yín lọ sí ẹ̀ka mìíràn olúwa yóò ràn yín lọ́wọ́. tó bẹ́ẹ̀ lókè níbo lójú rẹ wà níbo ni wọ́n ti rí ọ. ah pastor john báwo ni ẹ pẹ̀lẹ́ púpọ̀ sálàfíà nílé wa ah, ṣé kò sí nínú ọ̀rọ̀ ìbò ló ń lọ́dà yìí. kò sí problem. Ah, ọ̀rọ̀ tájọ sọ ní last week tẹ ní kí n padà yọjú sí iná ni mo wá fún. ok ok àwọn ọ̀rọ̀ tá a jọ sọ ní last week yẹn pẹ̀lú bí ẹ̀mí ọlọ́run ṣe ń bá mi sọ ẹ̀mí ọlọ́run ò fi ìgbà kankan sọ fún mi pé kẹ́ ẹ lọ dá ìjọ sílẹ̀. ẹ máa padà sírú ìjọ yẹn ni. ibẹ̀ lọ́lọ́run ti fẹ́ lò yín fún ìtẹ̀síwájú ohun gbogbo tó sì ń ṣẹlẹ̀ yẹn ó jẹ́ fún ògo ọlọ́run ni. ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kẹ́ ẹ faradà ohun gbogbo tó bá wáyé ń bẹ̀. bọ́sà àbùkù àti ẹ̀gàn yẹn ó kọ <laughs> yẹyẹ àti ẹ̀sìn ni. nígbà tí àwọn ọmọ ìjọba mọ tó ń ṣẹlẹ̀ sí mi. bẹ́ẹ̀ sísọ yẹn ó jẹ́ irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí táwọn náà sọ wípé ọlọ́run pè àwọn tàbí tí wọ́n á sọ wípé àwọn á lọ dá ìjọ sílẹ̀ léyìí tí inú ọlọ́run ò dùn sí tó sì ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ á wù mí náà mọ nǹkan ẹ tó bá yẹ ẹ pẹ̀lẹ́. ọ̀dà ọ̀dà sàn. sẹ́mi ọ̀dà báyìí náà lè lọ àbí ẹ jẹ́ ká jọ máa lò ìgbésẹ̀ sí jáde ni. níbo ni wọ́n ti rí ọ. ṣé bí táyìwò náà bá ṣẹlẹ̀ nígboro. ọ̀pọ̀ ènìyàn ni ó jáde láti bá wọn pa ṣùgbọ́n tó bá jẹ́ iná abẹ́ aṣọ o a kò ní ìrẹ̀lù ìkọ̀kọ̀. ṣé iná tó ń bẹ lábẹ́ aṣọ yìí o. a dúpẹ́ fún ìdílé tí ẹ mú padà bọ̀ sípò. a dúpẹ́ pé ẹ tán ọgbẹ́ ìdílé yìí. a dúpẹ́ pé ẹ ti dá agbára ọ̀tún padà sínú ayé wọn. ọlọ́run gba ọpẹ́ wa. Amen ǹjẹ́ mo túbọ̀ gbàdúrà fún agbára ọ̀tún nínú ayé yín ọlọ́run kó yọ̀ọ̀dẹ̀ fún yín iṣẹ́ ìránṣẹ́ yín kó gba ọ̀tun náà ìdílé yín kó gba ọ̀tun náà ìrìn àjò yín kọ́lọ́run kó darapọ̀ mọ́ náà jésù olúwa wa amen praise lord hallelujah very very happy for you ah. the lord bless you. ẹ ṣe gan dádì ẹ ṣe gan ni ah, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. in fact ah, mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe mi ọlọ́run dẹ̀ ti ń ràn mí lọ́wọ́ láti ṣe àtúnṣe tó yẹ mo dẹ̀ gbà wípé ọlọ́run ó túbọ̀ ràn mí lọ́wọ́ láti ṣe àtúnṣe pátápátá ah. in fact dádì mo ti ń rí ayọ̀ tó wà nínú kí èèyàn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó èèyàn hmm. a ti ń fi tọkàn tara ṣiṣẹ́ hmm. a sì tún ṣiṣẹ́ sí i. Hmm. <laughs> ẹ ṣe gẹ̀ẹ́sà the Lord will help you. amen. Eh, madam ẹ ṣeun dádì. báwo ni ṣé kò sí problem mọ́. ǹjẹ́ kò sí wàhálà kankan mọ́ gbogbo rẹ̀ ń lọ déédéé bó ṣe yẹ kó lọ ayọ̀ yẹn wá pọ̀ ju ti ìṣáájú lọ gan-an ni àdúpẹ́ lọ́wọ́ yín gan ni o ọlọ́run ò fi yín sílẹ̀ o we are very very grateful sir. yeah then nípa ti transfer tí mo sọ̀rọ̀ dá after service níjọ́ sunday ẹ gbìyànjú láti rí mi ibi tí transfer yẹn bá máa jẹ́ ẹ ó mọ̀ ń gbà náà the lord be with you ṣe god bless you Yes, sir all right keep on bá mi Yes, sir. yes sir ọ̀dà ọ̀sà àdúpẹ́ sir. Don't look